ṣe olóore bàbá ẹlẹ́rù níyì ìfẹ́ rẹ̀ ṣe mí ó bàbá ẹ ṣe olóore bàbá ẹlẹ́rù níyì ìfẹ́ rẹ̀ ṣe mí ó gbọ́. mo dúpẹ́ o ẹ̀mí mímọ́ alátìlẹ́yìn mo dúpẹ́ oore àfọ̀bàjẹ́ o mo máa júbà rẹ o mo júbà rẹ ẹ̀mí mímọ́ alátìlẹ́yìn mo dúpẹ́ oore àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú látàrígbà òní monde àkọ́kọ́ nínú oṣù kẹwàá àfi ọpẹ́ fún olúwa nítorí tó ṣeun lórúkọ jésù kristi ti násárẹ́tì bí òní ti jẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ titun tó sì jẹ́ ọjọ́ ajé wàá rí tajé ṣe wàá rí ti ajé ṣe iṣẹ́ rẹ ò ní ibi ò bá ọ lórúkọ jésù kristi ni mo kà nípa tiẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run ní àárọ̀ yìí ní ọ̀sẹ̀ yìí lórúkọ jésù. ó jáde ní ìbùkún ó wọlé ní ìbùkún májẹ̀mú àlọ́lá rí àwòrán bọ̀ kò ní jẹ́ ìpín rẹ̀ ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé ìbùkún ni fún ọ nínú ìrìn àjò ṣòye ìbùkún ni fún ọmọ inú rẹ ìbùkún ni fún ọpọ ìpò àkàrà rẹ gbogbo ọ̀tá tó bá dìde sí ọ ọlọ́run yóò sọ wọ́n di ẹni ìkọlù ní iwájú rẹ̀ nítorí a kọ wípé bí ọ̀tá bá jáde lọ́nà kan ìwọ sá níwájú rẹ̀ ní ọ̀nà méje ìlérí àti májẹ̀mú yìí kó jẹ́ tiẹ̀ ẹnikẹ́ni tó dúró bí ọ̀tá níwájú rẹ̀ yóò ṣubú nípa rẹ̀ ọ̀sẹ̀ yìí yóò dùn fún ọ ó rí ìrànlọ́wọ́ ọlọ́run ó rí àánú gbà ọ̀run ojú rere kó sí fún ọ connection tí ó mú ìtàn ayé rẹ yí padà olóore kan tó ju ẹgbẹ̀rún olóore lọ olùrànlọ́wọ́ àyànmọ́ ayé rẹ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kò yàn tì ọ́ olùrànlọ́wọ́ ńlá àyànmọ́ ayé rẹ ẹ̀mí mímọ́ kò gbèdéde sí ọ ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ tí ó mú ọ kúrò ní ipò lójú kan náà tí ó mú iṣẹ́ rẹ tẹ̀síwájú tí ó fi ẹ̀rín sí ọ lẹ́nu ẹ̀mí mímọ́ kó yàn tì ọ́ gbogbo ibikíbi tí ẹ̀tọ́ rẹ wà agbára ńlá ọlọ́run kó gbà lé ọ lọ́wọ́ gbogbo ẹni tó di ẹ̀rí ìyanu rẹ mú idà ọlọ́run kó gé ọwọ́ wọn ẹ̀mí mímọ́ kó gba ẹ̀rí rẹ fún ọ ẹ̀mí mímọ́ kó gba ẹ̀rí rẹ fún ọ agbára ńlá tí ó sọ ẹ́ di ńlá tí ó sọ ọsẹ rẹ di ńlá ìrànlọ́wọ́ tí ó sọ ọsẹ rẹ di ńlá nínú ìwé àwọn ọba àwọn ọmọ ẹ̀yìn wòlíì wọn kó báyìí ké báyìí lè ṣá wọn ní ibi tá à ń gbé yìí ó há jù fún wa lórúkọ Jésù Kristi àṣẹ ìmúgbòòrò àṣẹ ìsọdí ńlá lórúkọ Jésù kó wọnú ayé rẹ lọ ìrànlọ́wọ́ ńlá kó wọnú iṣẹ́ rẹ lọ ẹ̀mí àwọn wòlíì lórúkọ Jésù nínú oṣù yìí nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù kó jà fún ọ kó sọ ẹ́ di wòlíì tẹ̀lé wọn lọ láti lọ gé igi kí wọ́n lè lọ mú ibi tí wọ́n ń gbé láti mú gbòòrò sátánì tún gbógun nínú ìrìn àjò wọn àáké tí wọ́n fi ń gé omi tí wọ́n fi ń gé igi ó bọ́ sómi gbọ́ gbogbo rere gbogbo tó ti bọ́ sọnù lọ́wọ́ rẹ mo fọ̀n jáde bí ọmọ aláṣẹ bí ẹni tá a fi àṣẹ rán jáde nínú ìpè lórúkọ Jésù olùgbàlà ó yá lọ rí gbà ohun tí òkùnkùn ń gbà lọ lọ́wọ́ rẹ̀ gbogbo ògo tá a ti gbà lọ lójú oorun nípa oúnjẹ ojú oorun nípa ìbálòpọ̀ ojú oorun nípa ẹbọ nípa ọ̀rọ̀ òdì lórúkọ Jésù ó yá gbà á padà gbogbo tá a ti gbà lọ lọ́wọ́ rẹ̀ ní rere ó yá gbà á ẹ̀mí mímọ́ kó dá padà fún ọ ẹ̀mí mímọ́ kó dá padà fún ọ gbogbo ẹ̀yin tá à ń gbé àwọ̀ yín wọ̀ tá à ń fi ṣiṣẹ́ ibi tá a sọ ẹ́ di ọ̀tá olóore àgọ́ ara rẹ kò dínà mọ́ ọ̀tá lọ́wọ́ lórúkọ Jésù àgọ́ rẹ kò dínà gbogbo ọwọ́ tó tilẹ̀kùn ilé ajé rẹ lórúkọ Jésù ọwọ́ náà kó gbẹ dànù títóbi ńlá Ọlọ́run kó ṣílẹ̀kùn ilé ajé fún ọ wàá rí tajé ṣe wàá rí tajé ṣe àwọn kọ́sítọ́mà rere ẹ̀mí mímọ́ kó darí wọn sí ọ kọ́sítọ́mà rere ẹ̀mí mímọ́ kó darí wọn sí ọ bísínẹ́sì ẹ kò ní run down títóbi ọlọ́run yóò gbé dìde ọjà rẹ kò ní run down ìrànlọ́wọ́ ọlọ́run yóò gbé ọ dìde ògo ni fún orúkọ olúwa ọ̀sẹ̀ yìí yóò dára fún ọ ò ní ṣe ọkọ̀wọ̀ ò ní sì ṣe ò ní sí orun sùn ò ní rí dààmú ayé ò ní rí jà ayé ẹni bá bínú sí ọ kọ́lọ́run bínú sí wọn lórúkọ jésù wàá jèrè àdúà wàá kéré àdúà kó ka ìwé òwe kó fi gbàdúà nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí gbogbo tó nílò pátá ó bá pàdé nínú ẹ̀ ka ìwé òwe orí kẹta látẹsẹ̀ ìkíní dé ìgbẹ̀yìn ohun tó wà ń bẹ̀ kó mú lò kó dúró nínú agbára ọlọ́run kó wojú rẹ̀ fún ìrànlọ́wọ́ kó padà lẹ́yìn ènìyàn kó gbẹ́kẹ̀lé ọlọ́run nìkan ṣoṣo yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ nínú ayé rẹ̀ máa fi ọ̀ràn rẹ̀ lé lọ́wọ́ ní gbogbo ìgbà ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀mí gígùn ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo táyé rẹ̀ nílò ọwọ́ ọlọ́run ló wà máa ka ìwé òwe orí kẹta yẹn kó máa kà á ní gbogbo ìgbà pàápàá jùlọ lọ́sẹ̀ yìí kó máa fi béèrè ohun gbogbo tó nílò táyé rẹ̀ nílò ti ń bẹ lọ́wọ́ ọlọ́run olùrànlọ́wọ́ àyànmọ́ ohun gbogbo ọwọ́ rẹ̀ ló wà máa béèrè yóò sì fi fún ọ torí ló yí mi èmi ò dá ọ lóhùn béèrè a ó sì fi fún yín ẹ wá mi ẹ̀yin ó sì rí mi ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí nínú ọ̀sẹ̀ yìí yóò di rírí fún ọ wàá ní ẹ̀rí rere ìtàn rẹ yóò yí padà sí rere àwọn èèyàn yóò bọ̀ gbégbó ọpẹ́ mo wí nínú agbára ọlọ́run bí o bá lè rìn ní ọ̀nà rẹ̀ tó o sì ní ìgbàgbọ́ nínú rẹ̀ ìwọlẹ̀ rí lóṣù yìí wàá sọ̀rọ̀ ẹ̀rí rẹ fáyé ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa títóbi ọlọ́run ìwà láàyè ọlọ́run yóò sọ ti ṣe tiẹ̀ lásìpé lọ́sẹ̀ yìí wàá jèrè àdúrà ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa. ọ̀rẹ́ mi má torí yẹ ìgbéraga sẹ́ni tó kù bí ẹ̀fún yẹn bìrìbìrì láyé máa yí rọra ilé máa ń yanu dẹrú ara mi tó padà wájọba mami ìyàwó ọ̀gá kẹsọ̀ra fásinú dáìfà bí ẹrú ọmọ ọ̀dọ̀ má lò ó bí ẹran torí ọjọ́ ìní ní gbogbo àmọ́ kò máa wọn sẹ́dá fún ọ̀la. àtúnláyé ọ̀pọ̀ ènìyàn kan kíyè sára ọ̀gá ọlọ́pàá tẹ̀ ẹ́ jẹ́jẹ́ ìwọ ọ̀gá sọ̀jà rárá sí ipò tìyẹ wáyé fúngbà tìyẹ rìn kẹsọ́ra fásilò agbára torí ẹlẹ́sìn yìí bọ̀ wá nílẹ̀ o ẹ̀rọ lálẹ́ máa ń yọ nìyà. ayé máa yẹ ọ́ rọra.